tù mí nínú báwo ló ṣe máa sọ pé o fẹ́ lọ sí Adó Èkìtì ah, ah. ẹ máa gbà mí o so ẹni tó ṣe pàdé o sọ pé o pàdé this woman on the internet you met her on the internet and she is telling you to go to Adó Èkìtì ah is that how you people just to listen to anybody Any, just meet somebody online and you will just dára nísòro nísòro ẹ eh, màá gbọ́ nǹkan tí mo sọ if she say you should go to Ado Ekiti do you know anybody in Ado Ekiti. ẹ eh, dáàdi mo ní mo ní nọ́mbà agent kan mo mọ̀ pé kí n pè ẹni yẹn kí n pè ẹni yẹn bóyá wọ́n máa bá mi rí mi síbẹ̀. ah see jẹ́ kí n sọ fún ẹ you cannot just be meeting people online and just thinking that you can you they, they will just tell you anything and you will just daddy kò rí bẹ́ẹ̀ woman yìí she's the one that's been sending me money láti gbà tí gbogbo kìíní yìí ti bẹ̀rẹ̀ mo kàn rí post wọn ní online lórí facebook ni mo dẹ̀ ní kí n sọ̀rọ̀ sí wọn and she just she has been guiding me she has been praying for me if she's a wicked person will she be sending me money ah a lè sọ o a lè sọ a lè sọ rárá rárá àbí dádì kí lẹ rí sọ sí tùmí nínú nǹkan tí mo máa sọ lélẹ́yìí if you say you have the number of somebody in Ado Ekiti oya call him if he has house for you a máa lọ bá ẹ if it's a good place okay but I just want you to know that you cannot just be meeting anybody and taking any advice you cannot just be jumping from one problem to another and be assuming that we will be here our mama, you know, will be, will just be here for you all the time. Daddy ẹ jọ̀ọ́ I'm me too I'm just finding a way náà ni èmi náà ń try láti wọ nǹkan tó I just want to try èmi náà I don't know anybody there but if she say she go there Ọlọ́run ló wọ́n wọ́n sí mi as kàkàṣà sọ pé helper aláàánú ni so if she say she go there let me to try tí ò bá dẹ̀ bọ́ sí ṣebí èmi náà máa mọ̀ pé okay but mi lè mi lè jókòó síbí mi lè jókòó sí lọ́rùn bí. Ah, tù mí nínú jẹ́ ẹ sọ nǹkan fún ọ ẹ̀tẹ́ ní gbẹ̀yìn aláṣejù. Eh? If you say that you just want to be making mistakes and mistakes and mistakes, we will get tired of you. Hmm? This you want to be doing too much, we will get tired of you. <laughs> Hey, mommy, mommy, ẹ má sọ̀rọ̀ bá Olúwa hello ta ló wà ń bẹ̀. ẹ káàsán sà orúkọ mi ni tùmínínú tùmínínú twenty seventeen. ah tùmínínú báwo ni Okujometa o, how are your parents? How is everything? Fine, sir. Family ńkọ́? They are very fine, o thank you. Ah, so what is the problem? Kí ló dé tó fi pè? Um, ẹ jọ̀ọ́ sà, mo ń wálé, mo ń wálé sí eh, sí ọ̀dọ̀ yín ní Adó Èkìtì mi mọ̀ bóyá ẹ nílé if it's just one room just one room or one self-contained mi mọ̀ bóyá ó wà. Ah ìyẹn máa le díẹ̀ o torí o mọ̀ pé tí gbogbo ẹ ṣe rí nsìn everybody ò fi bẹ́ẹ̀ gbalé bẹ́ẹ̀ yẹn and àwọn ilé tó wà they are expensive many of the landlords are you know they are doing renovation and all as they renovate the the house we we go higher ní price so um, ah okay so how, how quickly you know how quickly do you need the house eh, tí bá rí lè yẹn ń mi ò mind if it's available now mi ò mind mo ṣáà ní kí n pè yín ẹ̀yin ni mo it's just your phone number that I had mo fi ní kí n pè yín bóyá bóyá ó anything tẹ́ lè ṣe. Ah, ok kò sí wàhálà jẹ́ kí n jẹ́ kí n pe àwọn èèyàn mi kọ̀ọ̀kan if there's anybody that has an apartment I will call you back okay I will call you back kò sí problem alright ṣe ṣe gan ni sa mo dúpẹ́ màá máa retí èmi gan máa pè yín fúnra mi kò sí problem thank you bá mi family yes sir ẹ bá family yín All right, will she? tádé ẹ káàbọ̀ sà. tùmí nínú báwo ni ẹ kú lé o kí ló ń ṣẹlẹ̀. Ah, kò sí mọ́jú sá akàn ṣaṣọ náà ni mo kàn ní kí n káwọn aṣọ kí n sáwọn aṣọ ọmọ yìí kí n ká àwọn èyí tó ti gbẹ. Ah, ok kò sí wàhálà so mo tún lọ rí àwọn àwọn èèyàn mi kọ̀ọ̀kan i have gone to see people that i can ask for loan at least you say you have spoken to the agent bẹ́ẹ̀ ni sá wọ́n ní pé àwọn máa get back sí mi kò sí problem I, I just want to see what you know I can do to help you. So I have gone to speak to some of my people. Timothy I want to borrow like um, I don't know how much they are renting house now, but I want to rent house. Eh, I want to borrow like a where be one twenty. Ah, that day she's a That day she's a mudupe gonisa. Okay, no problem. So I will borrow like one twenty or if, I, if they give me 150 any amount so that you can pay for the house and I will be paying the money gradually gradually ah daddy eshegoni daddy eshegoni ojo anything god will bless you god will take care of you you will live long god will bless me to take care of you daddy ojo anything god almighty that has used you to help me any time of this time of my life you will not put you to shame Go see problem Go see problem if i don't do it for you who will help you if the person you married cannot take care of you I náà ni èmi náà ni bàbá am your father i cannot chase you away àbí I always tell you, I cannot chase you away. I will still take care of you. It might not be easy, but I will find a way. Okay? Ah, Daddy, ẹ ṣé sir, ẹ ṣé sir, go bless you sir, eh? God bless you sir, àti ẹ̀yin àti mọ́mí ojú òní tìyín. Me, I will take, I am your child, I will take care of you. I will try my best, I will work hard. All the things I have not done for you before, I will start doing. Kò sí problem to me, no ma worry. Oya, sir, shut down, sir kó wá bá mi serve oúnjẹ all right sir mo ń bọ̀ mo ń bọ̀ nsìn mo ń bọ̀ sir okay sir.